mílíọ̀nù wa. ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ kọ èèyàn àmì ewéwé lẹ́yìn mọ́ báwo ni ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀. sítí rúùmù ni mo wà mo ṣẹ̀ṣẹ̀ fa bọ́ táwọn dáàdi ẹ jẹun tán ni mo wá ní kí n nu tébùrù. Ah, mama alihamdulilayi ah ah kí ló dé àǹtí mi ní olúwa ah ah. jakun mẹ́rin di ọ̀sán ẹni abíire erin ru ẹ̀yìn pẹ́ báyìí èmi ló dé. òjò tó rọ̀ yẹn ni ó mú ṣe ní kí n dúró sódà ó máa lọlẹ̀ kí tó máa bọ̀ nílé. ò dábàá bẹ́ẹ̀ ṣe dúró ń dà ah àyà mi ti já ah eh, gbàtẹ́ ìṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah. ẹ kò ṣe é mọ́ ẹ kò pẹ́ sígbà náà ni dádì àtàwọn ọmọ mi náà jáde láti inú yàrá wọn wá sísí ti rúùmù. excuse me uh, hello ó dàbí ẹni pé mo gbóhùn yín ní láìpẹ́. wọ́n ti wọlé bẹ́ẹ̀ ni láti dé. níbo ló wá wà. wọ́n ń bẹ́nu yàrá wọn lókè ah ok ẹ lọ bá ń sọ fún pé dáàdi ẹ sọ pé kó máa bọ̀ fún night devotion. ṣé ti gbọ́. yes sir. wọ yàrá wọn òkú wọn mo bá a. irú ọrùn sunsun wo ni àlele ẹ gbà mí o ẹ wẹrẹ àǹtí mi ni ọdún wa ẹ jẹ yẹ ẹ gbà mí o ẹ gbà mí o àǹtí mi ni ọdún àǹtí mi ni ọdún wa yẹ yẹ mo gbé o ìkúlẹ̀ àbí ọmọ. Ah! ṣàánú mi <laughs> wọn mọ kankan parẹ ẹni dáràn ẹni ṣàgbákò. Ah! kí lọ orúkọ ẹ. àníkẹ́ lorúkọ rẹ. Hmm. àwọn dókítà tó wà ní ṣáàjì bọ́dẹ̀ wọn wọ́n ní ká fún àwọn ní ìgbà díẹ̀ sí wọ́n lè fi ṣe test yẹn kó pe àlè postmortem káwọn ọlọ́pàá lè mọ orí òkú tó pa ọmọ yìí. ọlọ́pàá ìyẹn ò I am a good Muslim and òfin ẹ̀sìn Islam tèmi ń ṣe

ọmọ tó bá máa sin ni kì í kú lójú ẹni nígbàgbọ́ pé ah. ọlọ́run ti wà ọlọ́run náà ló gbà á ló jẹ́ máa gbàdúrà àwọn tó kúlẹ̀ kọ́ náà bá wa tọ́jú wọn ọ̀rọ̀ ẹ̀sìn ò bọ́rọ̀ òkú lọ. tí ẹ máa wò ó aya mi yóò dáa fún ọ àmọ́ má gbàgbé pé òkè òkú lòkú rè o bàbá ọmọ ló lọmọ ṣé ní ìsìn ilẹ̀ yìí méjèèjì ṣẹ̀mọ̀ wípé kì í ṣẹ̀sìn kan náà lẹ́ ń ṣe ẹ ṣeun ọjàre ẹ̀yin agbófinró ẹ dákun ṣe rí gbogbo ètò bá ṣe sìnkú ẹ fèyún lẹ̀ fáwa mọ̀lẹ́bí. ẹ ẹ sà ṣe ìwádìí tiwa gan ọ̀rọ̀ ẹ̀sìn òṣìṣẹ́ sìn kò dá wà dúró ìwádìí tiwa ẹ wọn kí bá sí i iná jọ mí o. ó ti tó ọ àníkẹ́ ó ti tó. ìwọ náà ti ra. ẹ saturday twenty fifth of august ẹjọ́ níbo ni ẹ wà then kí ni ẹ lè sọ nípa ìrìn àjò olóògbé níjọ́ yẹn. ṣe ti rí táì tẹ̀sán yìí mo wà on business trip sórí mo rántí pé Dubai ni mo wà ní gbogbo ìgbà yẹn mo lọ rajà ni mi ì sí lára wọn. Saturday twenty fifth of August Abuja ni mo wà lọ́jọ́ yìí mo lọ fún political meeting. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ pẹ̀lú wọn ní ìní kèèpẹ́ tí mo dé yìí pẹ́ tí mo dé yà yín. mama wọ́n ní ilẹ̀ dáná tí ó jẹ ní alẹ́ ọjọ́ yẹn. bẹ́ẹ̀ ni èmi mo dáa inú oúnjẹ tí mo dán ọ̀hún tí mo gbé fún wọn òun ni gbogbo lè jẹ kódà lèmi gan-an jẹ pẹ̀lú. so kí wọ́n ló dojú jẹ́ pé ibi tí gbogbo àwọn ti jẹun kò ní arábìnrin yìí ti jẹun kẹ̀sì mọ́ wò ó ah, ọ̀lọ́ oore ni mo ṣe ah, nígbà táǹtì mi àǹtí mi ní olúwadé lálẹ́ ọjọ́ òun bẹ́ẹ̀ náà gbọ̀n alára ń ro àwọn páwọn ti ṣe wàhálà púpọ̀ jù mo sì ní oúnjẹ wà lẹ̀ kódà ń gbóná kan tètè wá jẹ ní yàjóyàjó ní dání tébù níyà yìí àwa ni báwọn gbé wá sínú yàrá. oúnjẹ yín kọ́ ẹ wò ó ẹ jẹ́ ń tètè gbé wá kẹ́ ẹ jẹ́ ní gbígbóná yàjó yàjó ní. mama ẹ wo mo fẹ́ lọ freshen up kí n relax síbi yẹn dẹ̀ ń pa mí o ah. abẹ́ máa bá mi gbé wá sí yàrá mi ni. lókè lọ́hùn wọn bá yín gbé wá ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ah, ah, ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́. mo sì gbé lọ fún ọ. náà ṣe abiyamọ ẹ dẹ̀ ti bírú ẹ̀ lọ́mọ ẹ jọ ó tó wákàtí mélòó àbí ìṣẹ́jú mélòó ló fi gbà yín láti gbé oúnjẹ lọ fún ní yàrá àgbà tó ní kẹ́ báwọn gbé wá. ìṣẹ́jú wákàtí ẹ̀wẹ̀wẹ̀ kódà àwọn òṣọ̀ọ̀sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ mọ́ ṣe ń gòkè náà ní gbóúnjẹ tẹ̀lé wọn lọ wọn ò pẹ́. ẹ rántí ẹ gbàtẹ́ ń gbóúnjẹ lọ fún yàrá ẹ ya yàrá kan ẹ wá gbọ̀n nǹkan sínú oúnjẹ ẹ ṣe rántí àwọn sùbìlà àwọn sùbìlà wọn ò dẹrù rẹ àwọn ìjà dẹrù rẹ wò lásà ìjà dẹrù rẹ wò lásà kọ̀rọ̀ ni yàrá mi wà ní yàrá ìkùlé lọ́hùn nínú n ò yábi kankan. mama ṣáàdì àgbàlagbà ni àdèmọ pé iṣẹ́ tẹ̀ ń ṣe bí iṣẹ́ dọ̀tí iṣẹ́ ìgbìmọ̀ mama yorùbá ní ká yan ọkùnrin tó sunra fún kò yẹ ẹ lè máa wò pé ọmọdé lọmọ yìí wọ́n ṣe máa rọmi iṣẹ́ bí ó ti tẹ̀sí fipá kan sọ̀rọ̀ sí yín tí ó dùn wọ́n yín lórí kí wọ́n kọ̀ wò pé kẹ kò dá sí ra fún un. ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ àjọ fún un. awo ò ní sọ fún yín. pínrín pínrín pínrín ẹ wò ẹ wò ọlọ́pàá àǹtí mi ni olúwa mọ̀ sèèyàn ọmọlúàbí ni pínrín pínrín kò síjà láàrin èmi àti wọn kò dẹ̀ sí nǹkan míì tẹ́ lè sọ fún wa ju wọn bá nǹkan tẹ́ sọ fún wa yìí lọ. ìtí mo rí mọ mi ìtí mo ìní olúwa ayé máa lé o ọmọ ọmọ yìí inú láptọ̀pù àti fóònù ẹ̀ tẹ kọ́ wá sí ọ́fíìsì. mẹ́sẹ́gìsì kan wà ń bẹ̀ lórí méjèèjì ẹ̀bẹ̀ ló wà fámìlì ẹ̀ pé ta ni Rosemary who is Rosemary. Rosemary èmi ò mọ̀ o mẹ́ni tí ń jẹ́ Rosemary o. mi ò mọ̀ ẹni tó ń jẹ́ Rosemary. Rosemary ọ̀rẹ́ èmi olúwa ni ọ̀rẹ́ mi. ẹ jọ̀ọ́ madam irú ọ̀rẹ́ wo ni Rosemary jẹ́ sí olóògbé. Si ṣé ọ̀rẹ́ kò rí kò sùn ni àbí ọ̀rẹ́ lásán. best friend sista mi ni wọn. ó mi pé ilé ló wá best friend kó tó ni sà best friend wọn ni. ayé máa lé o ká má ká má yé mọ́ àní ayé máa lé o. lóòótọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni èmi àti ìní olúwa. kí ìnẹ̀lúwa tó kú I understand pé ẹ̀yin méjèèjì jọ wà pọ̀ ní most times during this period You náà kọ́ tẹ ṣe pọ̀. Hmm, a súnmọ́ra wa gan-an níbi pé lẹ́yìn tá a graduate wọ́n pè wá pé ká wá clearance kan nígbà tá a dé lọ ṣe clearance yẹn a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan. irú àwọn ọ̀rọ̀ wo lẹ sọ pọ̀. Hmm, ẹ a sọ nípa bí boyfriends wa wọ́n ṣe máa ń maltreat wa then ìní olúwa wá sọ bí àdíjù bó ṣe máa ń treat òun ó ní tóun bá ṣe nǹkan kékeré kan ó kàn máa flare up débi pé ẹ̀rù máa ń ba òun. tó já sí pé tínú bá ti bí àdíjù wọn bẹ́ẹ̀ ó máa ń lu ìní olúwa nílùkulù ní àrí. rárá o kò wá sọ bóyá àdíjù wọn máa ń nà òun àbí kò kí ń nà òun fún mi o then lẹ́yìn tá a ṣe clearance wa tambo. à ṣe ni smith àti lambs wọ́n pàdé wa. ta ló ń jẹ́ smith àti lambs. Cultist làwọn yẹn ìní olúwa ní wọ́n ti toast òun rí bóyá torí pé ìní olúwa ọ̀wá gbà torí ẹ̀ náà ṣe máa ń ṣe oríṣiríṣi nǹkan wọ́n máa ń threatening wa even gan ọ máa constitute nuisance. okay. Come on. Come. Come. <sighs> Yeah. Yes, sir. Welcome. Welcome, sir. you're welcome. Yes. Good afternoon. Welcome. Please, um, do you know this guy? This guy, I know him very well. Um, you can follow me. Let's go. bá ń gbọ́ odógun you bad ìwọ ló ń pè bẹ́ẹ̀ o ó kàn wà láàrin wa ni gbogbo nǹkan tẹ́ ká máa jẹ gbogbo àǹfààní ẹ̀ àárí tó bá dẹ̀ yà wá ní ká sub fún ẹ ká fún ẹ ní o broke a máa ní kò ṣe báyìí o ò ní ṣe báyìí wàá máa ah, bá a sọ̀rọ̀ náà. ǹ mm, guys kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà ẹ kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí bóyá mọ̀ pé gbogbo àwọn babes yìí ẹ wọ́n sá fún yín wọ́n ti mọ nǹkan tó ń lọ náà àwọn gan sá fún yín ni. ọ̀gbẹ́ni fi kí ni ẹ lẹ̀ kí ló ń ṣe ẹ kí ló ń sọ lẹ́nu ẹ̀gàn tí ó dùn ah ṣé ọmọ alẹ́ ni mo sọ kó tún mú kíkan ni ó wà láàrin wa ò fà kankan àjàǹfààní ẹ̀mẹ́ ó fẹ́ expect ká máa lọ bá àwọn ọmọ ìfúnra ká máa mú ọmọlẹ̀ ká máa bá wọn sọ̀rọ̀ kí wàá láǹfààní ẹ̀ gbọ̀ngàn láàrin wa. Smith àgbẹ̀járe o ni wọ́n sábà ṣàmọ̀tẹ́kùn ni wá ni. ẹni sùúrù but ẹ mọ̀ pé babe kan ti wà ní school yìí ó ti wà ní ọgbà yìí wọ́n ti fẹ́ introduce mi sí tí bá ti rí babe yẹn má worry everything má stop ah ah ẹ bẹ́ẹ̀ ń ṣe now. ṣé o serious. ah ah ṣé mo fẹ́ fún yín lófo ni. àlàyé jẹ́ ká fún ní benefit of now oníga fún òkè. ọmọ tó máa ṣẹlẹ̀ tó bá ti hmm. meet baby yẹn ṣe sí mi wọn pé mi ṣú ọgàn. ìyẹn ò sí ìyẹn ò ṣe problem. ọ̀gbẹ́ni dákẹ́jọ kó fún ẹ lọ́rọ̀ sọ kí ló ń sọ ọgàn ah kí ló ń ṣe léyìí. péjọ rẹ ló ṣe wàá ránṣọ mọ mi. fíkínì ẹ lẹ wo ni. ṣé ṣáà máa jà sọ́rọ̀ obìnrin sí. Ah. níbo. hello hello secure the gate secure gate over over. Be my

morning, Maya. pa ìnolúwa ọmọ ọ̀nàrẹ́bù adéyanjú ìwà àti àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀ tẹjọ́ ń ṣẹgbẹ́kẹgbẹ́ kiri skul. ìnolúwa ṣé ìnolúwa ti kú ni. don't ask me that stupid question o fẹ́ sọ pé ọmọ pé ti kú stop pretending kó dá mi lóhùn. wo má gbìyànjú láti parọ́ rárá sórí ìwádìí wa jẹ́ kó yé wa pé ìwọ àtàwọn ẹlẹgbẹ́ ẹ lọ dúnkòkò mọ́ ìní olúwa torí pé ẹ fẹ́ fẹ́ ṣé torí ẹ̀ lẹ́ ṣe pa. ah bákẹ́ ọ̀gá ọlọ́pàá lóòótọ́ ni mo dún ìkòkò mọ́ ìyìn olúwa ṣùgbọ́n ìkòkò tí mo dún mọ́ ìyìn olúwa kì í ṣe torí pé àti pa ṣùgbọ́n torí pé kó lè gbà fún mi ni torí mo nífẹ̀ẹ́ ni bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá. offline ọ̀gbẹ́ni kejì ẹ ti jẹ́wọ́ ó ní wọn ló pa. ọ̀gá ọlọ́pàá báwo mo ṣe fẹ́ pa ẹni tí mo nífẹ̀ẹ́ tẹ bá ṣèwádìí dáadáa gan nínú ọgbà àwa ẹgbẹ́ òkùnkùn tá à ń sọ àti rìndáhùn sí pé àṣẹ ẹgbẹ́ òkùnkùn mọ́ gbogbo ọgbà gan dẹ̀ ló ti mọ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá. ẹ ti renounce pé ẹ̀ṣẹ̀ gbé òkùnkùn mọ́. bẹ́ẹ̀ ni. lóòótọ́ ẹ ti renounce pé ẹ̀ṣẹ̀ gbé òkùnkùn mọ́ àmọ́ kó tó di pé ẹ renounce pé ẹ̀ṣẹ̀ gbé òkùnkùn mọ́ àìmọye ẹ̀mí àwọn èèyàn tó ti tọwọ́ yín bọ́ àbí. wo má gbìyànjú láti parọ́ fún wa rárá sórí ọ̀rẹ́ ẹ̀ Smith ó ti jẹ́ kó yé wa yé pé ìwọ gángan lòún rán láti lọ pa ẹ̀yìn olúwa irọ́ mọ̀ ni o pàkí ni. yé parọ́ my friend níbo ló pọ̀ wà náà ìkejì ẹ ti jẹ́ ó pè wọ́n gangan ló pa. pàkí ni iná olúwa látọjọ́ láti gbàtọ́ ti wá ṣe clearance in school gbáyé láti pàdé láàtò. dákẹ́jà rẹ mo ní kejì ẹ ti jẹ́wọ́ fún wa ó ní wọ́n gangan ló pa iná olúwa. ọfíìsà ṣé iná olúwa ti kú ni. bẹ́ẹ̀ ni ó ti kú. but besides ṣé ak forty seven náà fi pa ni àbí wọ́n ṣàpá you said what kí ló sún sí jókòó sára ó ní kíni ẹ̀yin cultist bẹ́ẹ̀ máa ń ṣe bí olórí burúkú nìyẹn ẹ lè jẹyàn láyé kẹjẹ rọ ẹ lè séde lè bọ ìwọ́n bí wá pé. ìyáálé o ìní olúwa ìní ah, ìní ìní. àwọn court guys tí ẹ interrogate yẹn during your interrogation jẹ́ lè sọ fún mi tracy tẹ́ rí nípa àwọn bí wọ́n wà involved nínú. No ikú ìní actually sir i really to link them with them data. sir. irú ikú wo ló lè wá pàdé ẹ tó bá wá a máa ń láti sọ fún ọ̀rẹ́ gbò pé a máa ń láti to carry out an autopsy on her a gbọ́dọ̀ mọ̀ọ́rẹ́ ikú tó pa á. lai. láéláé. mú kí ni ah, ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín o níbi tí ọ̀rọ̀ ìgbédè ń sìn ó máa bẹ́tà kẹ́ jáwọ́ nínú kéèsì. Ah, after all gbogbo necessary support yẹ kí n fún yín ni mo ti fún yín mo sẹ́ni tẹ́ ẹ ti invite lórí ọ̀rọ̀ yìí ẹ ti invite everybody and i'm giving you all the total support ẹ tún yìí sọ pé tí ẹ bá ti mọ ọ̀nà tẹ́ ẹ lè gbà láti fi ṣe ìwádìí whatever things ẹ fẹ́ ṣe i think it's better you close this case ẹ embarrass me now mo wá dẹni tó ń lọ tó ń bọ̀ ní police station kí lẹ fẹ́ káwọn society máa feel ọlọ́mọ yẹn kárí kò ṣe dáadáa ṣé inú mi dùn bí ọmọ olúwẹ̀ tó kú bó ṣe kú ni ẹ̀wà ẹ̀wà di pé mò ń lọ mò ń bọ̀ for what àwọn tí ò torúwa ẹ̀gbọ́n ní society tí nǹkan bá ibà ṣe àwọn níyanjú but àwa lórúkọ ta fẹ́ protect. so tẹ́ ẹ bá ti mọ ọ̀nà míì tẹ́ ẹ lè gbà láti fi ṣe investigation lórí ọ̀rọ̀ yìí it's better you close the case okay so àtúmọ̀ àríra ṣe ti gbọ́ ẹ ṣe o thank you wo sori ti honourable òun ni honourable sọ yẹn as a matter of fact is no longer his case ó ti di case ìjọba ẹ mọ́tẹ́ eh, là ń sọ̀rọ̀ nípa èyí náà ẹ̀mí èèyàn ni ọ̀páyàn nǹkan tó máa ṣe fún mi ni pé ìwọ àti àwọn tíìmù ẹ ẹ gbọ́dọ̀ make pé ẹ tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò. I'm so much interested in this case. Do you hear what I said? Yes, sir. I want to get the tea behind this murder case. Wo pe IPO fún mi. Ìní ìní o. Àrírí Olúwa o. and dictate to the to the Nigerian police force. They are no longer interested in the case. Is it because it's, your wife is involved or your relative is involved? Oh, no, It's not possible. Tẹ́lẹ̀ níyan nínú ènìyàn o ṣe máa yíyá kàkà gégé ṣe máa yíyá TDP ń sọ wípé òkú àìsàn òkú àìwọ̀ kéèsì tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà nìyẹn bàbá mo sọ pé òun ò ṣe kéèsì mọ́ DPO Fariga wọ́n ní ká continue pẹ̀lú investigation eh, even without the autopsy wọ́n ní ká continue but meanwhile gbogbo wa mọ̀ ṣe bájọ ṣe investigation àìkúnjẹ tí màmá kú kò sí kò sí any traces of poison níbẹ̀ so kí ni basis investigation tá continue kí ni. Ma, ṣe mọ̀ pé ọba ló rán wa níṣẹ́ odò ọba yìí iṣẹ́ ọba rèé kò ṣeé má jẹ́ odò ọba rèé kò ṣeé kó sí a gbọ́dọ̀ ṣe ni At this junction, I want to go for a leave. You said what? Mo fẹ́ lọ fún leave. Ìyẹn tí wọ́n bá approve. <laughs> Ké. o. Hmm. Come to think of it, ṣé ẹ rántí pé Rosemary mention one Adéjùmọ̀ nígbà tá à interrogate ẹ̀? Ó tán ni now. Yeah. Yes. So ó pọ́síbù kí olóògbé ìyẹn ẹni olúwa kó lọ sọ́dọ̀ adéjúwọ́ yìí níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. as a boyfriend which is not impossible. ọ̀rẹ́ mi àti ìní olúwa ti kú lọ́rọ̀ boyfriend and girlfriend ọkọ àfẹ́sọ́nà ni mo jẹ́ ṣé o ti dànù ẹ̀ ni àbí o ti ṣe mọ̀mímọ̀ ẹ pẹ̀lú àwọn ẹbí ẹ. rárá o mi ò tí ì ṣe mọ̀mímọ̀ ẹ. bí ìgbà wo lẹ ti ń bá ọ̀rọ̀ ìfẹ́ yìí bọ̀. a ti máa lọ sí bí ọdún kan sí ọdún méjì. bí ọdún méjì tí ó túmọ̀ sí pé o máa mọ olóògbé yìí dáadáa. bẹ́ẹ̀ni mo mọ olóògbé dáadáa òun náà dẹ̀ mọ̀ mí dáadáa ìfẹ́ òtítọ́ láwọn méjì dẹ̀ ní síra wa. we get to know pé kí arábìnrin tó kú ẹ máa ní misunderstanding sometimes àṣekọ tó kọ máa trigger bínú bí kébi kò lù kò gbá ojú ẹ kò lábẹ́ mọ́ gidi. rárá o rárá o mi ò kí ń lù mi ò lórí èmi àti òde kì í jà tó bá nígbà kankan tá a ti jàre bóyá nígbà tèmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé tó realize pé mo máa ń smoke kí ló dé fà á tí mo ṣe. mo máa ń smoke àbí if you do drugs. no i don't. Hmm. really. mo máa ń smoke ìdí tí mo dẹ̀ ṣe ń smoke ni pé mo realize pé anytime tí mo bá wà trouble disturbed or stressed tí bá ti smoke it calms down my nerves and nígbà tí mi àti ẹ pàdé. Eh, tó sọ pé òun ò nífẹ̀ẹ́ sí tó ti bá mi jà sí lẹ́ẹ̀kan ṣoṣo mo mo ti jáwọ́ bẹ̀ pátápátá tí ẹ pé mi ò smoke mọ́. so are you trying to tell us now that ẹ̀ẹ̀kan lórí ilẹ̀ tí ní misunderstanding láti bí ọdún méjì tẹ̀lé ń tẹ̀lé ra yín. yeah yes okay okay apart from that kò sí mi báyìí lè tẹ́ ẹ wà báyìí. I think the other time tí a tún she promised to come to my place mi ò dẹ̀ rí ó dẹ̀ dùn mí gan and I expressed my anger I made her understand that I wasn't pleased with it but at the end of the day tó wọn náà máa padà wálé tó máa ṣàlàyé fún mi ìdí tí òun fúnra rẹ̀ gan òfin lè make it on that day I realized that it's something that is very in fact ọ̀rọ̀ mọ̀lẹ́bí wọn ni ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n sọ fún mi tó ń ba omijé lójú ẹ̀. Ah, ah. Mr. Juwon stop it. Ó ṣe débi pé ó gba omijé lójú ọmọ yẹn. Ó dé lóhùn ronú débi pé kò lè sọ fún fámílì ẹ̀. You could imagine that nǹkan tó pa ọmọ ẹ nìyẹn. Òun ló pa ẹ̀mí olúwa. No. What no? No, go possible now. the thing is ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó sọ fún mi lọ́jọ́ yẹn it has to do with the family ọ̀rọ̀ family wọn ni wọ́n dẹ̀ ti settle ẹ̀. ok mr um, jo kí ló sọ pé ó ṣẹlẹ̀. ok gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí èmi olúwa ṣàlàyé fún mi ó sọ pé. Don't give me that look. òde ìjọ náà ṣé tó wá ti ń bà mí inú jẹ́ nínú ilé ṣé ó yẹ kí ìwọ náà tún máa bínú sí mi ni. What are you saying? Oh, Dejo, I am sorry. No, no, no, I am no, sorry. no, no, no! Don't give me that. Don't. What kind of apology is that now? Kí ló fi ṣorí tí mo Babes, I've got several things to do and I, I, kept everything aside because Emi àti Etijo ní agreement, you particularly. Ìwọ ló sọ pé okay fine, you're coming and I have to wait, I, I needed to wait for you. Gbogbo nǹkan tó yẹ kí n ṣe, to things tó yẹ kí come up, I had to cancel everything and I was here waiting for you and you never showed up. I'm sorry. No, no, no, don't tell me you're sorry now. You wanna run now. And you, you oh, you and you think you just come and just come and tell me one one story as usual. And you expect me to just let go of it? Okay, now tell me, kí ló ṣẹlẹ̀ gangan, no ló me and say èmi àti ẹ̀ ti jọ ní agreement pé kí n wá ṣe weekend lọ́dọ̀ ẹ̀. Ọjọ́ Sátidé tó yẹ kí n dé sọ́dọ̀ ẹ̀ gangan. Bí mo yẹ ní kí n lọ pààkì on my way to my room mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo mọ́mí àti dáàdì mi mọ nǹkan tó ṣẹlẹ̀ argument wọn wà heated gan they were just wọn kàn pariwo wọn kàn já wọn ah, kí ló ṣẹlẹ̀ mo wá ní kí n listen díẹ̀ wò gbọ́ tí mọ́mí sọ pé èmi ọmọ àlè wọn bínú pé ọmọ àlè ni mí pé dáàdì ń ṣe àwọn nǹkan kan fún èmi wọn sọ fáwọn so she was just angry bó ṣe bọ́ síta wọn wá bá mi lẹ́nu ọ̀nà gbogbo ìbínú yẹn wọn kàn dà lé mi lórí ni wọ́n wá sọ pé bí mọ́mí mi ṣe rìn lọ lèmi náà ṣe máa rìn lọ. wait wait i need i need to get something right Mommy sọ pé ọmọ àlè ni ẹ. yes. wọ́n tún wá bi mommy bí mọ́mí ẹ lo, rìn lọ ìwọ náà ṣe máa rìn lọ. ṣé mommy mọ́mí kan ló bí ẹni. jù wọ́n ọjọ́ yẹn gangan lèmi náà mọ̀ pé mọ́mí kan ló bí mi mi ò gbọ́ rí mi ò mi ò tiẹ̀ gbọ́ rí I've been so confused and so sad láti gbà yẹn. Are you? I don't even know what to think. I just. Okay. Any. Tawani mommy. I have no idea. tán bá sọ pé tó bá jẹ́ pé olóyè ni mí ni àìmọye ọba tí mo bá ti lò gbò nínú ilé nígbà tó máa dé bá mi ò mọ̀ rárá só ti yọ kó tó di pé wọ́n mú ọ débi báyìí tó bá mọ iye kúkú tèmi ti lò tán ti lọ tán bá mi bí wọ́n ti lọ nọ́mbọ̀ bíi traffic light mo ti lo kúkú mi lo rárá mo ti lo mẹ́fà wọ́n lọ́jẹ̀ lẹ́ẹ̀keje tìrẹ máa wo àwọn míì rádàdà náà bá kó ń bí báyìí àwọn míì kò jẹ pé kò jọ kan onímọ̀fílẹ̀ wọn kó ń bí àwọn míì wọ́n sáàkì wọn ni kò sì sẹ́yìn míì sọ́ọ̀tì yọ sọ́ọ̀tì yọ ti wà yìí ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi bó ti wà yìí ẹlẹ́dàá mi òun ló ń bọ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀ lè sórí tó fi kú omi báyìí. Ah, ah, ah. ọlọ́pàá èwo ń tèpè ìwọ ọmọkùnrin yìí èmi ni mo ṣe fún ọ gan. ọ béèrè pé mi ló ṣe fún mi àwọn kúkú tán ti wà mí báyìí tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ gbé oúnjẹ wá fún mi òkèlè ó máa tóbi tóbi ìmí máa gbé márùn wá àwọn onímẹ̀rin pẹ̀lẹ́ ràn bíi mẹ́fà ìwọ ọ máa gbókèlè bọ̀ gbígbà tó fẹ́ fagá ló jẹ òkèlè kékeré tí ò lè yó tí ò lè. irọ́ ló pa òòlé mi torí ìwọ kọ́ lọ́ọ́ dé yìí kọ́ lọ́ọ́ dé ìwọ kan bí wájú bí òkè ọ̀rá yìí. ẹ pẹ̀lẹ́ mọ̀. ah madam. àmọ́ kí ló lè fa ariwo tó tó yìí tẹ̀ jẹ́ kí n nísinmi ìwọ̀nba kíkọ tí èdè jú bóyá ohun ìṣẹ́jú méjì máa wá ẹ̀yìn ó wá. madam ẹ mọ̀ mọ̀ bínú ẹ máa wọ ọmọkùnrin yìí èpè mọ ní gbé sẹ èyí sì ń sọ mu pé adúrú. gbogbo tó ṣẹlẹ̀ nínú ilé yìí ah. tó yẹ ọmọ sí pé ah, ọ̀rọ̀ oníṣẹ́ méjì àbọ̀ làákà ẹ̀ nìkan bá sọ ìṣá sí pé. odógú ah, má parọ́ mọ́ mi odógú you bad ẹ filẹ̀ fún bọ́nà yá bá bùlù àyàgàyàgà yù irọ́ ló pa o ó parọ́ mọ́ mi ni o. àmọ́ àgbàlagbà ní méjèèjì ṣé ìkọ́ tó kù sí i. àwọn sẹ́rí madam irọ́ ló ẹ ẹ má bẹ̀rù ẹ jẹ́ sí gate fáwọn tó kàn gate who dey who is it. madam mo sọ bẹ́ẹ̀ fún pé ó sì mọ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nínú ilé yìí. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sáwọ. sábà madam mẹ. ẹ àwọn madam wọn wà ní ọsẹ wọn wà ní. ẹ a máa ní ìdàtẹ́sán yín ní ọ̀dọ̀ wa mọ́ èmi. bẹ́ẹ̀ni. fún kí ni. a ah, kò sí iṣẹ́ tẹ fọ́nà là ń ṣe mà lórí ọ̀rọ̀ ọmọ yín tó ṣe aláìsàn. Ah, ẹ̀kún bẹ́ẹ̀ náà ẹ̀kún bẹ́ẹ̀ náà iṣẹ́ tán gbé fún yín wo ah, ẹ wá mi bàyí ń jọ nínà bẹ́ẹ̀ ṣe ni ẹ fẹ́ wá ìnváìtì ọ̀gá tọ́jà ọ̀nàrẹ́bù nù tí ó bá jẹ́ pé bóyá wọn lórúkọ àmọ́ àmọ́ tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ kí ni gbogbo yẹn náà ẹ wá lẹ́yìn tí ọlọ́pàá ẹ jọ torí Ọlọ́run o èmi náà security ni mo ń ṣe mi báyìí o ẹni tí mo wọ uniform ẹ lè ẹ kò mi tọ́ba tọ́ba mú yín mi ẹ sáàkì mi ipò kan mo yẹ àbí ká pa mi tọ́ba mú ọkọ mi tẹ́ẹ̀bà ti pa mi ayé yín ní dá. Who do you think you are? Mr. Man, be careful tó bá tún alter another statement ma make sure pé mo wait till ẹsẹ yẹn and I will lock you up in the cell. I'm sorry, madam. as loss of your pieces ma madam Every fi sùúrù tẹ̀lé wa ẹ má jẹ́ kan drag yín. Ah. Ah, ọ̀sìn ní ah, ah, ọ̀rí tán yọ ẹjọ́ tó rọrùn ṣé àwọn kọ́ ló wà lórí ìdòdò tí madam náà invite ṣé mi náà invite ni. ẹjọ ẹjẹ ń sáré gbé báàgì. ẹ ẹ ní kó gbé báàgì. in five minutes you're back. ẹ ní pẹ́ díẹ̀ tẹ̀lé wọn mà ẹ ẹ má pẹ́ ẹ ẹ ẹ pè àwọn ọ̀gá. àbí kí n tẹ̀lé yín. ẹ ìwọ tẹ̀lé wọn ẹ dákọ̀ tẹ̀lé wọn. Ah, owó ṣe tẹ̀lé ń gbọ́wọ́ ah, ah. lọkùnrin. ta ló máa dún sẹ́nu géètì sọ́fẹ́ wá sí géètì sọ́fẹ́. ọlọ́ọ̀gùn ọ̀hún wà ọ̀sìn ní kán mọ mú màdámù lọ torí ọlọ́run ọ̀ọ́kẹ́lẹ̀ kán mọ mú màdámù tó sì mọ̀ pé àwọn dádì sí nílé ọmọkùnrin yóò ní wà. yá bá bọ̀ ọmọkùnrin bí wájú gíga bí òkè ọ̀rá yọ níwà ọtí sì wọ́n débi tẹ́rù òtí níbà wọn. Ah, ah. ah, kẹ́yọ̀ burú báyìí wọn ò rí wẹ̀. ẹ mọ wo kúkú tó dàbí kẹ́gì àwọn bọ́ńkìrì tán fi ń tepo yìí kí n sì wọ́n lọ ṣé àwọn eh, náà invite ah èmi mọ̀ táwọn tó máa ń sáwọn ọlọ́pàá náà ẹ invite yàn gbogbo nǹkan tó bá fẹ́ sọ ẹ send ẹ̀ sí wọn lórí whatsapp ẹni tí o bá lè type ó máa ṣe ẹ ẹ whatsapp ẹ voice note. olórí burúkú kì í tẹ́lẹ̀ wọ́n lọ sí sọ́kùnrin ìbálẹ̀ lẹ́yìn. lóòótọ́ èmi kọ́ ni mo bí èmi olúwa àmọ́ àti kékeré ni mo ti ń tàn bọ̀ in fact tí a bá sọ fún yàn kò sára àtakò kan tó máa mọ̀ pé nìkan ni màmí. a tó ọmọ ọdún mélòó nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ń tọ́ ìlú olúwa. ọmọ ọdún kan àtúnṣe mẹ́fà ni honorable ti gbélé mi lọ́wọ́ tí mo ti ń tan gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. madam ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje tó bọ́ sí òpin ọ̀sẹ̀ ẹ pé ìyẹn olúwa ní ọmọ àlè why. Ah, máa wò ó inú ló bí mi lọ́jọ́ yẹn inú bíbí lásán ni mo ṣe ṣì sọ sí in fact èmi olúwa kọ́ ló ṣẹ̀ mí. Abímbọ́lá ìkà ni ẹ àní ọ̀dàlẹ̀ ni ẹ aláìda èèyàn ní ẹsẹ̀ mò ń bi ẹ́ wípé property wo ni o rà fún ìní olúwa tí mi ò mọ̀ pẹ̀. kí tó dún lọ kí ni problem ẹ náà. kí ni problem mi kí ni problem mi láti jọ́ sí mo ti ń bẹ ẹ̀rí ọmọ òṣì yìí bọ̀ ikọ́ tó fẹ́ fi sọ fún mi lélẹ́yìí àbí oh. ọmọ tèmi ni ọmọ òṣì. ó dáa òun sọ fún mi sí pé àníkẹ́ ò kì í kò ń ṣọmọ mọ́ nítorí pé ó jẹ́ wípé ìwọ kọ́ ló bí ìní olúwa ló ṣe ń pè ní ọmọ òṣì ó rí you are a bad woman. ìkà ni ẹ èèyàn burúkú ni ọdẹ máa bẹ̀rù ẹ bòde bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àdàbí ló máa da àdàbí máa da láàrin èmi àti ẹ àwọn bẹ́ẹ̀ ń pe ìlú ni mo fi ń tọ ọmọ òṣì bọ̀ látọdún yìí àwọn ọmọ ọ̀rọ̀ kìnnà oh and the bastard is standing right here <laughs> oníṣẹ́ jẹ́ omi ṣe ń jẹ́ gidigidi gan ọkọ ti tèmi ra ilé fún wọn pamọ́ kò ra fún ọmọ mi so ẹjọ́ ń pilẹ̀ wà ní wo wo mi kò wo mi dáadáa èyí tí ajá fi ń gba ọmọ ìṣeré òun náà gangan ló fi ń bùjẹ àdàbí tí mi bá tọ́jú wọn mo ṣì yí láti ilẹ̀ sí iye ti sọnù lókù mo tún fi ọmọ bíbí inú ti tèmi kẹ́ ẹ nítorí pé ọmọ orogún ṣòro wò àmọ́ wò mí kò wò mí dáadáa ìní olúwa gbà ara rẹ̀ rà bẹ́ẹ̀ ni mo sọ bí ìyá ẹ ṣe sọnù ni wọ́n náà ṣe máa sọnù kọ́dé tèmi ìsílẹ̀ kó sọ pé mo sọ bẹ́ẹ̀ kọ́dé tèmi ìsílẹ̀. ni olúwa kọ́ ló ṣẹ̀yìn àmọ́ òun lè fi gbogbo kan àyàn mọ́. bóyá ta ló wá ṣẹ̀yìn dẹ̀ ń kí ni ẹ̀ṣẹ̀ nìyẹn. ọkọ mi ló ṣẹ̀ mí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi kò jẹ́ kí n mọ̀ pé òun fẹ́ ra ilé fún ìní ṣàìdédé ni mo rí dọ́kúmẹ́ǹtì ó wá yà mí lẹ́nu pé áá honorable ṣe máa ṣe báyìí kò sí láti ìgbà tá a ti fẹ́ ra a ṣe nǹkan kan lẹ́yìn ara wa rí tá a bá máa ṣe nǹkan fún ìní àjọ máa agree wípé òkè nǹkan báyìí la fẹ́ ṣe fún un tó bá dé jẹ́ àníkẹ́ tó jọ ọmọ bíbí inú mi náà ni àjọ máa mọ̀ sí ni ta ló máa rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tí inú ò ní bí ìbínú lásán mo kàn kanra mọ́ ìní ni. ni. ẹ káàbọ̀ sà. báwo ni ṣé dáadáa ni. dáadáa ni sà ẹ pẹ̀lẹ́ ẹ sà ẹ mi ìmọ̀ bóyá àwọn madam ti pè yín ó yẹ kán ti pè yín ná torí ìgbà tí ẹ sínlé àwọn ọlọ́pàá wá bíba ilé ni. wọ́n sá ti wá àrẹ́sì àwọn madam wọ́n ti àrẹ́sì wọn lọ mo rò pé ó yẹ kán ti pè yín. no no no mo sáré lọ attend meeting kan ni. Ah. pè mí àwọn ọlọ́pàá wá kẹ. wọ́n wá bì wọ́n wá bí wọ́n wá àrẹ́sì àwọn madam lọ. that is not an arrest wọn wá invite yẹn invitation lásán nìyẹn wọn ah. ṣe máa arrest ẹ. ọ̀gá ẹ̀yin lẹ́ máa sọ pé invitation invitation ṣé wọ́n láì jẹ́ pọ́n fẹ́ ṣe party ní station tí wọ́n wá invite yẹn eh, eh, irú invitation wo nù pé kọ́mọ. I haven't said that now because nǹkan tó ṣẹlẹ̀ kò kò mean well on láti on on wá invite ẹ ni on the arrest ẹ eh, ah. lórí nǹkan tó ṣẹlẹ̀ náà ni but. Right ẹ tètè yá pé wọn. mo máa ní láti pe DPO wọn ọ bóyá kí n dẹ kò tiẹ̀ ní kò ní kí n báwo sọ kankan màá láti pe DPO màá láti ṣàlàyé fún un nǹkan tí mo fẹ́ I will let him know. o ti ẹ jẹ́ kán mọ̀. àjọ àdákò kan tí ẹ bá fẹ́ dá wọ́n ti ṣe lórí WhatsApp àmọ́ ẹ tẹ́yàn bá dájọ́ tó yàn ò ní rí àwọn wèrè mi ò kàn gbóhùn ó Dubai ni èyí ò bá máa tẹ̀sí wọn ó gba àjọ number one ó wá dà láti jẹ́ kó wọ́n dá patí lẹ̀ ní station tán wá invite yẹn abẹ́fẹ́ sí ma lọ́lé ọkọ̀ kọ́lọ́pàá máa invite mi o mi fẹ́ invite ọlọ́pàá rárá ẹ má invite mi. so ẹ mi gbé honourable ra ilé pamọ́ fún ènìyàn why will he do that. ọmọ wọn ò dẹ̀ tí sọ èdè tó fi ṣe fún yín náà. <sighs> títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò mọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀. so madam are you telling us pé ẹ fẹ́ fi style and suspect honourable àti yorùbá. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ wọ́n ní wàrà rẹ̀ ọ̀rẹ́ o ṣọ́ra fáyé epo. ilé olúwa. àṣà rẹ̀ lọ́nà rẹ̀ ọ̀hún. olúwa mo ṣe ìlérí fún ẹ pé tí etí kẹta ò bá àṣírí my dear mo promise ẹ pé gbogbo nǹkan tó bá fẹ́ ni mo máa ṣe fún ẹ láti make ẹ happy. I am talking to you in Olúwa. Dadi, one. Daddy, ń bẹ̀ mí ẹ̀ ń bẹ̀ mí ẹ̀ ń bẹ̀ mí. Mi mọ nǹkan tẹ̀ ń bẹ̀ mí fún gangan. Ah, nǹkan tẹ̀ ṣe yóò da o. Nǹkan tẹ̀ ṣe ò dá rárá ni mi ò láìkí nǹkan tẹ̀ ṣe. E, etí mélòó ló fẹ́ bá wa ah, hey. Ó dáa, mo gbà pé nǹkan tí mo ṣe, mo gbà pé kò dáa. Just mention it anywhere nínú àwọn estates tó wà surrounding this place àbí somewhere else just mention it i am ready to buy acres of land for you please. Eh, ogun dadi nǹkan tẹ ṣe yóò dá o nǹkan tẹ ṣe yóò dá o kò dá o. mo gba inú olúwa please kò dá. ṣáà má ti jẹ́ káṣírí mi tú please ó mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ jáde. Eh? just name it anywhere tó bá wù ẹ́ tó fẹ́ kí n ra lẹ̀ fún ẹ i am ready to buy acres of land for you orúkọ ẹ ni màá fi rà ìwọ ni mo máa fún ṣáà má jẹ́ káṣírí má jẹ́ kó tú síta jọ nítorí Ọlọ́run ṣé o mọ̀ pé tó bá leak out e, ewu tó sọ̀ràǹdì ẹ̀ pọ̀ gan-an máa bà nǹkan tó dáa jẹ́ please. ẹ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ o ẹ fi mí sílẹ̀. please now jẹ́ kó jẹ́ àṣírí láàrin bàbá àtọmọ please now dájọ́ please èmi olúwa please. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún sílẹ̀ ọ̀hún mi sílẹ̀ fún mi sílẹ̀. o ṣọ́ra fáyé ewu àwọn eh, eh, àwọn ọlọ́pàá ni wọ́n béèrè yín wọ́n lọ béèrè ọ̀nà rẹ̀ mú ní ẹwà nulẹ̀ o àwọn ni mo sọ pé wọ́n wá mú màdàmú o tí wọ́n mú màdàmú lọ wọ́n tó wá dé nìsín ọ̀nà rẹ̀ bùrè kí ló ṣẹlẹ̀ gangan náà ah èèyàn kú lé èèyàn kú ni ẹ̀sùn wa fẹ́ sọ fún báyìí ìdílé láìsí police station ẹ wà láàárọ̀ ẹ wà lọ́sàn ẹ wà ní. enough of all this you these guys are embarrassing me kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan for God's sake mo máa dé náà sọ fún mi pé tó ti wá invite ìyàwó mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́nu mi dùn ni now where is my wife ìyàwó mi dà where is my wife tẹ́gbà fẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tẹ́gbà dẹ́ ní kọ̀kọ́ tẹ́gbà ṣe gbàgbé gbogbo kéèsì and in fact mo ti ń try láti reach eh, DPO but I couldn't get across to him. Eh? honourable ẹ má bínú nípa ti ìyàwó yín she is actually doing fine and as a matter of fact àwọn ọgọlọ fún wa ní int àfihàn pé let's call you. int bẹ́ẹ̀ ni sir. on this case. yes sir. you, guys are you are inviting me to your station abi. yes sir. Ah, èmi kan ti ṣetán láti lọ because yes yes i don't know it's too much it's getting too much of you people. where's my car key. where's my car key. no no no. please please. after you. No, no, no, no, move this back. ẹ̀rọ alẹ́ fún mi. And you also promise to do so much more without your wife's consent. Ẹ ní àfikún sà, nínú àwọn ìfọ̀rọ̀wọ́rọ̀ tá a ti ṣe pẹ̀lú yín sẹ́yìn, ẹ jẹ́ kó yé wa wípé ẹ mọ arábìnrin tó ń jẹ́ Rosemary. Àmọ́ investigation tá a carry out, ẹ jẹ́ kó yé wa wípé ẹ mọ Rosemary dáadáa. Wípé tún ní àjọṣepọ̀ tó dán mọ́rán. Honorable, now ṣe ṣetán láti jẹ́wọ́ fún wa kí èdè dáhùn àwọn obìnrin méjèèjì tàbí yìí kí dáhùn ẹ̀ dáadáa. Ẹ̀yin agbófinró, ìdáhùn ẹyọ kan ṣoṣo ni mo máa fi dáhùn sí ìbéèrè méjèèjì tẹ́bí yìí. Mo mọ Rosemary o mo wá ṣe àṣemáṣe kan sí àkàtà ẹ̀ àṣírí yìí ni mi ò fẹ́ jẹ́ kó tú síta ni mo fi pe èmi olúwa pé tí ò bá ti jẹ́ kí àṣírí yìí lù síta ló fà tí mo fi fi orúkọ ẹ̀ ra ilé tí mo rà fún ìdí nìyí tí mi ò fi jẹ́ kí màdámù kó mọ̀ sí gbogbo ọ̀rọ̀ tí mo ṣe pamọ́ nítorí àṣírí tó wà láàrin èmi àti ìlú olúwa ọmọ mi ok kí ni nǹkan tí ẹ ṣe gangan. Ah, ọlọ́pàá àṣírí yẹn ò ṣe nǹkan tí mo lè sọ ọ̀rọ̀ tó lágbára ni tó yẹ pé ó lè da ilé rú tíyàwó ilé mi bá mọ̀. You can trust us. Trust us, sir. So far, it's not incriminating. Yes. I'm a boy, Lashiri. Kò ń ṣe nǹkan tó la incriminating rárá rárá but ẹ̀rù ẹ̀yìn ọlọ́pàá máa ń bá náà ẹ̀rù ẹ̀yìn ọlọ́pàá bẹ́ẹ̀ ibi tẹ́ gbé dùn mọ́ lẹ́wà yìí that is that's a promise o that's a promise o. promise mo fún ọ̀rẹ́ ọmọ mi mo fún ọ̀rẹ́. honourable honourable ẹ dá mi lóhùn ni ẹ ládùúrú gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ sílẹ̀ látẹ̀kùn ẹ ti ẹ fèsì ṣódà hmm. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé mi ò ní ìyá mi ò ní bàbá gbogbo responsibilities ni láti lè ẹ̀yin lè ń take care especially nípa ọ̀rọ̀ education mi ìdí nìyẹn tó jẹ́ wípé ìgbà tẹ́kẹ́nu ìfẹ́ sí mi mi ò mọ bí màá ṣe sọ yes mi ò lè sọ náà. No and then coupled with the fact that èmi àtọmọ yín we are best of friends ò ní yẹn sìn mo dey to avoid situation yìí each time tèmi àti yín bá fẹjọ ní nǹkan pọ̀ tí bá ní ẹ kẹ lọ sí di o e máa ní ó tì o ẹ ẹ lè lò ó torí mo ẹ mọ̀ wípé mi ò kí ń ṣọmọ burúkú ò ní yẹn sìn oyún ti débẹ̀ ṣé mi gbọ́. <laughs> ṣé ni olúwa gbọ́dọ̀ gbọ́ sírò nǹkan báyìí. Rosemary Rosemary Honorable. Rosemary I will get back to you just give me a couple of time hmm. okay. Hmm. get back to me. Huh. Hmm. She. how do I put it? Hmm. How do I put it now? I am going to get back to you. Okay? nítorí ẹ̀ lẹ ṣe pa ìní olúwa. ṣe tún ṣe ṣe rọlọ́pàá ṣe rí wọn báyìí kí ló dé tẹ̀ máa ṣe báyìí màá torí pé mo fún ọ̀rẹ́ ọmọ mi lóyún màá wá pa ọmọ mi nígbà when i'm not mad when i'm not insane that's why mo sọ pé ọ̀rọ̀ àṣírí mi ò fẹ́ sọ ẹgbọ́ ẹgbọ́ bẹ́ẹ̀ ọlọ́pàá ẹ̀dẹ̀ ti promise me, ó gbọ́dọ̀ wọ́n síyàwó lé mi ẹjọ́ o bẹ́ẹ̀ kọ́ rárá rárá rárá bó ṣe rí kọ́ nìyẹn ẹ́ ah, kò rí bẹ́ẹ̀ o ẹ wo ẹ jẹ́ kí n wá sọ kankan fún yín bóyá nítorí pé mo ní kẹ́ ẹ máa wú òkú ọmọ mi ẹ ti lè wá bí wípé bóyá àbí mo lọ́wọ́ nínú pé náà mo ti wá lọ mo ti approve ẹ̀ fún yín gbogbo tẹ́ bá fẹ́ ṣe any investigation tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ lọ wú òkú ìní olúwa ẹ lọ wò mo ti support yín báyìí. talẹ̀ ni nínú ẹni owó who is who o talẹ̀ ni nínú ẹni owó who is who. good afternoon doctor. autopsy report ìní olúwa nìyí and nǹkan tá a discover nínú ẹ̀ wípé food poison ló pa ìní olúwa and liquid substance ni wọ́n fi poison sí. Si irú poison yìí ó máa ń take tó one and a half to two hours kó tó lè react lára so nǹkan tó ṣẹlẹ̀ ni. ẹ ṣègùn doctor thanks for your cooperation yeah. thank you so much. talẹ̀ mi nínú ẹni owó òkú iṣu talẹ̀ yan nínú èèyàn. èmi ni mo ránṣẹ́ pé ìní olúwa àárọ̀ kùtùkùtù dé ló dọ́dọ̀ mi. ìwọ ló ránṣẹ́ pé fún kí ni. ẹ mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ni. àforíjì irú àforíjì wo ni ẹ jàre. ó ní ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe mo dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ lóun ti dáríjì mi. ṣé ti bàbá ẹ̀ lóyún fún. ah eh, eh, bẹ́ẹ̀ ni ó dẹ̀ lóun ti dáríjì mi ẹni olúwa dẹ̀ gbà mí níyànjú wípé kí n má ba oyún rẹ̀ jẹ́ bó tilẹ̀ jẹ́ wípé èmi rò ní ọkàn mi wípé gbogbo ọ̀nà tó bá gbà mí wọ́n ní láti ba oyún náà jẹ́. okay now after this o ti dáríjì ẹ ẹ ti kàn sáà kí wàá lọ fi ṣe lálejò lọ́jọ́ yẹn. ah rárá o ó lóun ò jẹ nǹkan kan nítorí pé òun wà nínú àwẹ̀ àti wípé òun lọ sọ́dọ̀ Adéjùwọ̀n tó jẹ́ boyfriend ẹ̀ ó dẹ̀ ní tóun bá débẹ̀ òun máa break. So are you saying bí mo ṣe jókòó yìí oyún ọlọ́yìn ibùsùn àánú ẹ̀. kò rí bẹ́ẹ̀ o ní ọjọ́ tí mo gbọ́ wípé ìní olúwa kú ah ó dùn mí gan-an ọkàn mi gbọgbẹ́ shock ó mú mi immediately tí shock yẹn mú mi lẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dà lára mi hospital ni mo láǹtì níbẹ̀ ni doctor ti sọ fún mi wípé oyún yẹn ti bàjẹ́. ó tó bí aago mélòó nígbà tó kú lọ́jọ́ ẹlẹ́jọ́ yẹn. nǹkan bí aago mẹ́wàá ló dọ́dọ̀ mi láàárọ̀ ọjọ́ yẹn ó sọ pọ́dọ̀ rose lọ́wọ́ tí ń bọ̀ nígbà òun fẹ́ sinmi díẹ̀ lọ́dọ̀ mi nítorí pé òun ti fẹ́ lọ. Um, ṣé ó sọ irú oúnjẹ tó ń jẹ lọ́dọ̀ Rosemary fún ẹ. mi ò béèrè pé ó jẹun tàbí kò jẹun. Um, ó dáa irú oúnjẹ wo gan-an ló jẹ lọ́dọ̀ ẹ. kò jẹ́ oúnjẹ kankan lọ́dọ̀ mi nítorí pé ó ń gba àwọn ìjọ táwọn yìí ìdí rèé tí ó ṣe yà mí lẹ́nu wípé wọ́n sọ pé food poison ló pa á. so mo sọ fún wọn sìn wípé tó fi kúrò dúró lọ́jọ́ yẹn kò jẹ́ anything. rárá kò jẹ́ anything. Um, ṣé ìgbàgbọ́ tó máa sọ fún mi pé òun gbà wẹ̀ lélẹ̀ lọ́dẹ̀ bàtẹ́ ti fẹ́ ra yìí. ìgbà àkọ́kọ́ kan ni ó kàn jẹ́ wípé ìgbà àkọ́kọ́ tí màá gbà wẹ̀ tí ó dẹ̀ máa wá sọ́dọ̀ mi nìyẹn ó pọ̀ nu àwọn ìgbà tó ti pè mí pé òun gbà wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni mo ti máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí ló fi ṣe nù. Um, John, in your previous statement ó sọ fún wa pé ó ti tó bí ọdún méjì tẹ̀tí ń yín. bẹ́ẹ̀ni. ok John, tell me báwo lè ṣe pàdé. àbúrò ẹ̀ àníkẹ́ ni mo kọ́kọ́ pàdé kó tó di pé máa pàdé wọn. sorry guys sorry. mo ń lọ síbi kan ládùúgbò yìí ni mi ò mọ help me. ok níbo ni ibi tẹ́ ń Um, actually um, Alafia <clears throat> street then Ògèdèngbé close don pe. oh ok tẹ bá ti dé number two by your right gbójú sókè kó wo signboard ṣùgbọ́n má lọ dúró taratara To fi máa débi tó ń lọ when you get there you can call for them to pick you up. Yeah. Wow, wow, wow. to pick sing well. Thank you. Okay, do you mind? Can I have your number? Okay, you can have my number. Zero zero two three double nine double two seven. Yeah, if you call me one, I will pick it twice. If you call me twice, I will pick it twice. Yeah, I blow their mind, blow their heart, blow their kidney. Do you think I'm kidding Cause it's not my doing. You're, You're not kidding, of course. What's your name? Yeah, my name is Portable. You can call me okay. Portable, Okay, Portable. Thank you, Portable. Yeah. Thank you so much, Possible. Okay, guys. Yeah, take care. Possible. Possible. lẹ́yìn ìgbà yìí ni mo tún ṣe alábàápàdé ẹ̀ òun àti àwọn ọ̀rẹ́ níbi tí wọ́n ti ń kọrin ó tún kọrin fún mi lọ́jọ́ yìí inú mi dùn mo dẹ̀ fi ẹ̀yẹ́nú mi mo fi hàn sí láti lè jẹ́ kó mọ̀ pé inú mi dùn sí orin tó ń kọ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀bẹ̀ náà ni mo dẹ̀ ṣèlérí fún pé gbogbo nǹkan tí agbára mi bá ká láti rí i pé mo fi bá ti ẹ̀bùn orin yẹn mo máa ṣe mo dẹ̀ mú lọ sí studio mo lè tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ fún un láti ìgbà yẹn lèmi àtàníkẹ́ ti di ọ̀rẹ́ ọ̀rẹ́ lásán tàbí wọléwọ̀de. just a friend. báwo ló ṣe wá pàdé ní olúwa gangan. Uncle. Right. My name is uh, Inioluwa. Okay. And Welcome to our house. <laughs> I am um, Adejo, and I am pleased to be here. Adejo, um, àwọn àgbà máa sọ pé ṣẹ́ran ṣẹ́ran lẹ́nu tó máa jẹ́wọ́ fún. Wáwo ló máa ń kọ́kọ́ rí? Nítorí closeness tó wà láàárín èmi àti àbúrò mi, ó sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì fún mi. actually. Ah, bẹ́ẹ̀ ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń music ẹ̀ oh, oh, bẹ́ẹ̀ ṣe ń help career ẹ̀. <laughs> yeah I mean to be very candid I mean in, in all fairness you know she she's very career savvy she's very brilliant she's very intelligent very you know smart. my very first encounter with her you know more she was stressed up that very particular day mo wọ́n náà mo dẹ̀ ń béèrè ìrànlọ́wọ́ the next thing she was responding to me with rap. In fact, it was stress It was to go through for the day just wiped away. She just brought in that, that faint smile into my Aww. face that day. And I was like, oh, can I have your number? You're, you're such a great talent, no? Aww. Then Motuapa there again, coincidentally lọ́jọ́ Kono. I saw that she kept, she kept the same energy. And I was like, "On the tó Now that I could see that about her, you know, maybe just a little push from my own part would, you know, probably, you know, bring out the star in her. And very soon she's just going to be one of the, you know, whiskey female version of our <laughs> time, you know. So fine, I need to give a little support in my own little way and see her become that superstar, you know. Um, she's so talented. Yeah. Ẹ ṣé gan ni o. Ẹ̀yin náà ò oh, oh yeah, <laughs> I mean anything about support in one way or the other, you know, the the dream and the expectation is Cole will not grow to the next level, you know. So I can't wait to see her become a superstar. Actually, oh, thank you so much. And I must say, you guys have got a beautiful smile. You <laughs> know, yeah, the both of you, especially you. Oh. Yeah, yeah. <laughs> thank you. You're welcome. Um, so, kí ni ká fi in yín lálejò? I know, mi ò bí a The ah. thing ah. is, um, kò ní kí n máa mọ̀lé ẹni tí mò ń push one way or the so ìgbà tó wọn náà sọ pé ah ẹ fẹ́ rí mi I saw that as an opportunity to come know this place and know you and I'm glad I am meeting you. ẹ ṣe gan ni tẹ wá ẹ dẹ̀ máa meet mọ́mí àti dáàdì náà very soon. that won't be a bad one. ẹ wo àti sóúnjẹ sílẹ̀ ẹ máa oh, jẹun. that will be my next coming. ọjọ́ mi I promise ni màá lọ and deliver something to wa. Ah, so. Oh, o mi ẹ jẹ́ ká jọ sí wọn náà. ó dáa. Thank you so much for coming. Thanks for having me. tí mo bẹ̀rẹ̀ sí ní pé àdì ọ̀rẹ́ kó tó di pé mo wá pẹ̀lú ìfẹ́ sí tóun náà fi jẹ́ mi ní láti bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn. ṣé Àníkẹ́ ló bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó fi gbà fún ẹ. Àníkẹ́ retí máa wọ̀ Àníkẹ́ kọ́ ló bá mi bá sọ̀rọ̀ fúnra mi mo bá sọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ mi o. but previously nínú àwọn ọ̀rọ̀ tó ti sọ fún wa òun jẹ́ kó yí wa pé Àníkẹ́ ló kọ́kọ́ mọ̀ kó tó mọ̀ ní Olúwa. bẹ́ẹ̀ni òun ni mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ̀ ní Olúwa àmọ́ mo kàn ń ṣoore fáníkẹ́ lásán ni mò ń ràn lọ́wọ́ lásán ni. ok now báwo ni Àníkẹ́ fún ẹ gangan ṣe feel nígbà tó gbọ́ pé wà á ti gbọ́hùn ètò ń ṣe wọlé wọ̀de ṣé inú ẹ dùn sí i àmì ìnáwó kọ́kọ́ mọ̀ náà. Ah, inú ò ṣe ní dùn sí i kò ní kankan tó fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nígbà tí ò ṣe pé mo kàn ń fẹ́ sí i gẹ́gẹ́ bí mo ṣe ti sọ fún yín tẹ́lẹ̀ hmm. mo kàn ń ràn lọ́wọ́ ni jù wọ́n ó kàn wọ́n lọ́wọ́ ni ó kàn wọ́n ni hey my brother sọ fún mi i mean we are both guys everything Ajabẹ́kùn ṣe ọmọ Yorùbá ni ẹ ọmọ Yorùbá lèmi náà wo àwọn Yorùbá sọ pé ibi ilé ọ̀hún ilé ló jẹ́ kẹ́jẹ́ mọ̀lẹ́yà tó jọba rọ̀ torí pé ibi tí òjò bá kẹyẹ mọ́ kí yín máa wọ̀ sùn. kí ló dé náà kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ náà ah, mo sọ fún yín pé ẹni yìí kò sí kọ́kọ́ láàrin èmi àti ẹ̀ tẹ́lẹ̀ mi kò gbájú pé mo bẹ̀rẹ̀ sí. stop it come on. Ah, ah. but I don't know. Now you pay sister Joe kí n wọlé kí n lọ pe sista mi etí ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ má mi wọlé kí n lọ pe sista ìjọ. ṣẹ́rí ẹ̀yin ìka níyìn ìka níyìn ẹ burú gan o ẹ mú ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ kò sí wàhálà ṣé mo rí bẹ́yà àti sista mi bẹ́ẹ̀ ṣe ń ṣe ní tree gbogbo mo ń wò yín lójú ẹ̀ tí ẹ̀ wò mí ẹ̀ wò ẹ̀yìn ẹ̀ wò kọ́kọ́ mo rí gbogbo bẹ́yà àti bẹ́ẹ̀ ṣe ń pa in fact good actor ni mo rí bẹ́ẹ̀ ṣe ń perform ṣẹ́rí kò sí wàhálà o èmi tí mo mọ ọ̀nà àti wáyé olùnàgún náà ni màá mọ ọ̀nà àti padà ẹ̀ ṣẹ́rí sìsá mi kankan ò sí bí o èmi tí mo pè yín mo pè yín wá sí bíbí báyìí láti wá sọ nǹkan tó ń dùn mí nǹkan tó ń jó mi lábẹ́ àṣọ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí ha mo pàlù fún yín ṣẹ́rí mo ti ẹ̀ ṣe ń pè yín ní bọ́dà jù wọ́n tó bá ṣe tán kó dìde kó bọ́ síta bóyá mi ò fáyìn tó olójú kòkòrò ǹjẹ́ lè jẹ́ pé àníkẹ́ ló pa ẹ̀gbọ́n ẹ̀ torí kí ni olúwa tó jáde láyé ilé ọ̀dọ̀ mi ló wà yes a lè ti jọ ládéhùn pé òun ò ní tètè lọlé ipò máa tó rọ̀lẹ́ kóhun tó lọlé ṣàdédé ni fóònù ẹ̀ dédé dún èmi gbogbo ni mo bá kó fún un. Moto? Iniola. Oh, babes. Babe. You have a call. Call? Yeah. Ah. Yeah. Don't look at me. What a sip number. Hello. Nínú ọ̀rọ̀ tó ni mo ti mọ̀ pé Àníkẹ́ ló ń bá sọ̀rọ̀. Tí ẹ pè ní pé Ah, ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ o ah, àníkẹ́ báwo ni ah, ibo ló ti rí nọ́mbà tó fi ń pè mí. ẹ kí ló wá dé tó ń sọ̀rọ̀ báyìí ṣé kò sí ṣá. kí ló ṣẹlẹ̀. Eh, eh, ìwọ ọmọ ìbá mi sọ̀rọ̀ náà ó ṣáà pé kí n yọjú sí ẹ kí ló ṣẹlẹ̀ what is it now. Are you okay? Hello, Anike? Hello. Ini, um, kí ló ṣẹlẹ̀? Babe, gbà mí lọ́wọ́ ọmọ yìí, Anike ni. Kí ló sọ púṣọ̀ òun? Kò sọ fún mi náà, ó kàn ní kí n máa bọ̀ ní school òun sìn. Ah, kò dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ honestly kò sọ anything fún mi eh, o. Ah, ṣé wọn náà á fẹ́ máa lọ bá ẹ̀ tẹ dúró dúró ṣe bó tẹ sọ fún òun gbà wẹ̀ eh, mo dẹ̀ ti ń gbà ẹ pípẹ́ nǹkan tó máa lè fi break bébì mo jẹ́ kí n máa lọ jẹ́ kí n lọ bá bí a máa lọ bírèkì lé. oge ló tún ti ṣú yìí náà ó lè wọnú ogun kó máa lọ. nǹkan tó ṣe yẹ kí n tètè máa lọ náà nìyẹn kójú yẹn tó bẹ̀rẹ̀ sí ní rọ ó yá wá sí mi náà mo jẹ́ kí n máa lọ. ok mo ń bọ̀ mo ń bọ̀. I can't hear you. Madam Juliana, please what? I'm telling tired. Julian, Juliana what? What do you say? Juliana what? Juliana Oshinaike. Juliana Oshinaike. We called a particular number yes, on 24th of last month. around 5 p.m. Let me remind you the number 080-3321-5064. In the evening around 5 p.m. That is Anike Adeyanju. You borrowed my phone to call our elder sister. Worship Anike Adeyanju borrowed your line to call an, uh, our elder sister. Okay. May I know the reason for the call, please? Ah, I don't know. She only borrowed my phone to talk to her sister and I can't ask her why she, like, what she wants to talk to her about. What you are saying now is that Anike Adeyanju use your number to call 08033215064, right? yes. No problem, ma. No, I'm on investigation, so I'll get back to you. Okay, thank you very much. confirm nọ́mbà tó pe Ìníolúwa Adéyanjú yes July náà ṣe náà kiri orúkọ lídìí yẹn but ó confirm fún mi pé àbúrò ẹ̀ Àníkẹ́ Àníkẹ́ Adéyanjú òun ló lo nọ́mbà yẹn ló fi pẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ yes yes. láyé wáyé fàfọ̀nà hàn mí ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ wa. ọ̀nà ìbò adéyanjú ńkọ́ ṣọ́ wà lé. ẹ ẹ wọ́n wà lé wọ́n lé. madam kọ́. gbogbo wọn wà lé. good. ẹ ẹ ẹ sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ èmi ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí kò sí nǹkan tó kàn mí ẹ mo ra àjòkó síbẹ̀ mo á fóònù kékeré mi pé kí n tẹ̀ fi play bẹ́ẹ̀tì ni o ah mo tẹ̀ ti kọ́kọ́ fẹ́ gbé Arsenal àìpé over one point mo yẹ mi ò mọ̀ pé máa yìí. ayé máa lé o. ayé yìí ò lè ayé ló máa yé lè. jara ẹ ó ti yé mi ó ti yé mi. Ah. ayé wọn wicked gan o àmọ́ ayé wọn ń para gan-an mo ní talẹ́ ní inú ẹni o ẹ kú iṣẹ́ níyan nínú ènìyàn o ṣe máa yíyá kàkà gégé ṣe máa yíyá kàkà gégé Àníkẹ́ ẹ ọlọ́pàá òun nìyẹn so ó máa máa tẹ̀lé wọn lọ sí àgọ́ ọlọ́pàá báyìí ẹ̀fọ́ ni ṣá so kàn máa mú lọlẹ̀ ń try láti sọ yẹn. no no no ẹ sọ fún mi báwo lẹjọ́ tó wà nílẹ̀ ṣe kan ọmọ ti tèmi kò jọra wọn náà so kò lè lọ sẹ́ni bí ẹ̀ ẹ má bínú. mo sọ náà ó ti yé mi báyìí èmi náà sọ bẹ́ẹ̀ kójú má rí bí wọ́n ní gbogbo ara lògùn ẹ̀ nígbà tán ti mú ní kálukú mo ti wò pé àtúnmúyàn àtúnmúyàn tán ti gbé ọ̀gá wọn gbé màdámù wọ́n ti gbé ọmọ ọ̀dọ̀ kò sẹ́tì wọn ò tí ì fẹ́ gbé tán káná lè gbélé gan ni wọ́n á ti gbé hmm, wisdom yára ẹ definitely èmi ló kù a jẹ́ pé mítìnì tí wọ́n wá sí wọ́n wọ́n ní wọ́n ń wá mi wọ́n ní wọ́n ń wá mi pèrú para kójú má ríbi gbogbo ara lògùn èmi ẹ lè rí mi gbé láéláé àtẹlẹ tó kiri àtẹlẹ tó tóbi inú ẹrù mi jẹ́ ń tètè lọ gbé ẹ ní kúure. my dear báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó ṣáà gbọ́ nǹkan tí àwọn ọlọ́pàá sọ ńgbà tán dé ó láwọn fẹ́ fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ẹ́ àbí kí lẹ sọ ńgbà tẹ́ débí. madam ẹni sùúrù ṣẹ́rí àgọ́ ọlọ́pàá tẹ̀ wọ̀nyí kó jẹ́ bá ti ń pààyàn a kò nílò àwọn ìbéèrè méjì sí mẹ́ta lọ́wọ́ àníkẹ́ tó bá dẹ̀ ti dá wa lóhùn á padà sílé wa bá yín á ní kọ́kọ́ ṣe pẹ̀lú ẹ̀. ẹ̀yin ọlọ́pàá ẹ máa mú lọ. thank you sir. wo àtẹ̀jọ́ lọ ni má sọ̀rọ̀ jù. no any sùúrù no no ẹ jẹ́ ká let's go ah! please let's go. kéèsì kò involve ẹ náà. let's go let's go let's go. ó involve mi. ó involve mi o. ìgbà tó lọ fẹ́ rọmọ láti ọlọ́pàá tó ṣe ni. ọmọ ayé wọn wíkẹ̀ gan o. a ní kò jẹ́ kán mọ́ ọmọ lọ kán dẹ̀ padà ká padà. má bọ̀ o lè tẹ jáde mọ́tò kan lọ́wọ́ máa jẹ́ jáde mọ́tò bọ̀. a ní kó má bọ̀. look at this woman. Eh? ayé náà ń pè mí kíjú ìbẹ̀rù ní. ó kéde ó kéde wá sí géètì fún mi náà ó kéde. níbo ni bọ̀bọ̀ yìí gbà lọ́nà ó kéde. Ah olùkọ́ yìí ó kélé sọlá àbíkọ́ yìí ti sá lọ ni. ẹ̀yà wá mo máa ti bá kò múlẹ̀ o kò ní máa ṣọ́wá wo. àní kí ní nǹkan bíi dédé aago márùn-ún ní ọjọ́ kọkànlélógún oṣù tó kọjá ó jẹ́ ọjọ́ tí olóògbé miss Inoluwa Adeyanju Jadilaye right. you called her o Abi, àbí o pé. mi ò pè wọ́n. àdàkà má gbàrà ní àsìkò jẹun fún mi you called or you didn't call her. I did not. Mm. Are you sure? Yes, I'm very sure. Um, what number is that? ó rí dáadáa bí ó rí dáadáa good um, 080 66 48 283 ta ló ní nọ́mbà yìí. mi ò mẹ́ tó ní. Can I have your phone? please? Unlock it. Please call me the number. Oh eight oh six six four eight two eight three eight. ta ló ń jẹ́ Juliana Oshinaike. <laughs> ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ ẹ̀ dẹ̀sọ̀ pé o mọ nọ́mbà yìí nọ́mbà yìí ló fi pe ẹ̀gbọ́n ẹ̀ lọ́jọ́ tí ó jáde láyé yes or no. yes ìgbà tí mi ò ní call card mo wà ló fóònù ẹ mo fi pè wọ́n. mo fi pe ẹ̀gbọ́n ẹ̀ nípe pàjáwìrì pé kó máa bọ̀ kó máa bọ̀ ó ní nǹkan kan tó fẹ́ sọ fún un nígbà tẹ́gbọ́n ẹ wá dọ́dọ̀ ẹ̀ ó ra soft drink fún un. náà nínú soft drink yìí ló fi májèlé tí ẹ̀gbọ́n ẹ̀ mi say Yes or no? Tell me now! Did you or did you not? And Anike Adeyanju, I put it to you. You walk, look back, Miss Inoluwa Adeyanju. Yes or no? honorable sẹ́rí tí àwọn ọlọ́pàá bá ń ṣiṣẹ́ bóyá ká ṣe máa fẹ́ kí ẹ máa fún aláìka máa iṣẹ́ wa gẹ́gẹ́ bí ẹ̀ka iṣẹ́ níjẹta tí ẹ̀yìn àti madam wa tí mo sọ pé àníkan lé tẹ̀lé lọlé ẹ fẹ́ gbà sódì mo fẹ́ fi yé pé nípasẹ̀ pé àjẹ́ kí àníkẹ́ tẹ̀lé lọlé ní àti rí ẹ tó pa ẹni olúwa. fine nǹkan tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn dp ẹ ti ń ṣẹ̀ mí yá ẹ̀yin pípù yẹn ti ń ṣẹ̀ mí o mi ò dẹ̀ fẹ́ bínú no listen and listen good èmi ni mo mọ ibi tí iná ti jó mi nínú ara ṣẹgbọ́n ẹni tí ẹni tí ó bá dẹ̀ lè gbàdúrà kí irun tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sóhun kó gbàdúrà ẹ̀ irú rọ́bìṣì wo ni ẹ ká gbà pé ọmọ kú kí ni reason kí ni right tẹ́ni ní under òfin láti tún detain àbúrò ẹ̀ tẹ́ sọ fún pọ́mọ ní ṣé mo gbé mo gbà now let me just tell you this ẹ jẹ́ kó yé bí mo ṣe wá bí ilé ni I am here to take my daughter back home or else màá sú ẹ̀yin pípù màá dẹ̀ jọ yín lójú yes ah. àṣejù àṣejù ti wà àánú ṣe ń tẹ̀sí <laughs> nígbà tẹ́ ti dictate ẹni tó tó pa ẹ̀yìn ní olúwa fine inú mi dùn pẹ̀sán ẹ but now release my daughter for me and let me go back home with my daughter. Eh, kò ní lè bá ẹ lọ ni. Eh. did you did, did you realize I am an honourable màá jẹ́ kí uniform bọ́ lọ́rùn ẹ̀ Mr. DPO ojú tí mo dì í tí mo bá là á huh? let me just go back home kí n dẹ̀ fún ẹ ní two hours kẹ́ make sure pé eh, ọmọ mi bá mi nílé or else I will deal with you. Honorable. No, ẹgbẹ́ ọmọ mi wá bá mi ní. Ah, can you give me rubbish money? Ṣé Yes. Produce my daughter, let me go home. Whoever tọ́lọ́dẹ̀ ti ṣe ta ti dictate, take the necessary action <sighs> on the such person to pa ọmọ mi. Eh, ah. Honorable, ẹni sọ̀rọ̀. N tẹ̀ ń wá ń di akọ́ṣu, ẹ máa rí ń di ewúra. Please came my daughter. Sorry, sorry. Please, let's go home. No, no, no. Honorable, ẹ jókòó. Kí n tún jókòó fún kíni? Ẹ jókòó, ẹ farabalẹ̀. Honorable, ẹ fi ara balẹ̀. Kí n jókòó fún kíni? Yes, ah, ah, kò ní lè bá yín lọ lẹ́sẹ̀. Kò possible. Ah, ah. That is very very impossible. It is not possible. Honorable. Yes. Honorable. Níbi tá a bá dé yìí, kò ń ṣe kéèsì wọn. Ọ̀gá ọlọ́pàá Ọlọ́run má jẹ́ kó o ṣiṣẹ́ ṣe iṣẹ́ tó máa ṣe tó máa kó báyìí tó máa gbàṣọ ọlọ́run ẹ̀ ọlọ́mà I don't know ṣe people ṣe fẹ́ máa bà mí nínú jẹ́ ni baby you don't know I lost my first daughter èyí tó tún jábúrú ẹ̀ tún threaten mi lórí ẹ̀ for what thank God ẹ sọ pé ẹ ti rí ẹni tó pa tó pa ọmọ mi then you can carry on with that case then release my daughter let me go with my daughter please. honourable yes on that point that is the reason why tí òfin tẹ̀lé lọ lé because I want to carry on with the case pé tá a bá dé kò ń ṣe kéèsì mọ́ títí tìjọba torí pé ẹni tó pa ọmọ yín gangan gangan òun ló dúró yìí. Àníkẹ́ sọ fún dáadé tó pa ìní olúwa. Excuse me, am I dreaming? Am I in a dream? How could that possible? Àníkẹ́ sọ fún dáadé ẹni tó pa ìní olúwa. care my daughter. ọmọ ìjàyè Kúnmi Kúnmi àjàdí ìbọn Kúnmi ti kú mọ́ lóru ọmọ rẹ̀ ń pè òfìfà lọ́wọ́ tífà ẹ bá fọ ní táàrí ò bá fọ ní rẹ́kọ̀ ọmọ nílùú kan tí ààrẹ fi àwọn èèyàn ṣe tó máa ń ro gbódòmù gbódòmù gbódòmù nísàlẹ̀ jẹ please can you talk. kò ní lè sọ̀rọ̀ ó rí pé òun fúnra rẹ̀ gangan gangan ló fi ọwọ́ ara ẹ̀ ni fi pa ẹ̀gbọ́n ẹ̀ èmi olúwa. Ah! Please, how could that be possible? How could that be possible? Ó ń jẹ́ kí ó yé wa nínú ìwádìí tí a ṣe wípé promoter òun tó ń jẹ́ adéjú wọn tóun mú wálé tóun introduce sí ẹ̀gbọ́n òun ní ẹ̀gbọ́n òun wo kòkó mọ́ òun dẹ̀ ní intention wípé promoter òun yẹn ó máa kọ ẹnu ìfẹ́ sí òun èyí tí kò ṣe couple with the fact wípé ẹ̀yin tẹ́ ẹ tún jẹ́ òbí òun gan-an ẹ̀ ń fi ìfẹ́ hàn sí ìní olúwa ju òun lọ ìdí nìyẹn tí òun fi ṣe ikú pa ẹ̀gbọ́n òun ó poison ẹ̀ ni. no Àníkẹ́ tell me Àníkẹ́ tell me. Take it easy, sir. Ellie, no. take it into your hands. Sit down, sir. Hey, Joke, Honorable. Doctor, oh, sorry. TPO. You are not a doctor. TPO. Anike. Ẹ ẹ fọkàn ìbalẹ̀ ẹ fara ìbalẹ̀ ẹ fara ìbalẹ̀ ẹ eh, ẹ wo. Èdí tí mo sọ fún pé kò ní tẹ̀lé lọ lé nìyẹn o. My God! It's no longer your case. Ó ti di ti ìjọba torí this is a murder case we're talking about. Ṣé ẹ